الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يؤمن فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى حتى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوي لوري إذا لقوا لكن متن الرسالة جتي الإمام ابن أبي زيد القيروان عليه رحمة الله أفان تسواجه wọ́n ní wala yanbaghi an yaqra'a fil hammam wọ́n ní kò mú tó an yaqra'a fil hammam kí ẹni tí ó ń bẹ nílé iléwẹ̀ ibi gẹ́ ó máa ka al-Qur'an níléwẹ̀ kò ń ṣe nǹkan tí ó mú tó so kí àwọn àfá tó máa sọ yí pé láyé bá bí láti fi nǹkan ẹ̀ nǹkan tí a pè ní haram ọ̀nà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá sọ irú gbólóhùn báyìí nínú alkùrán lápójú rẹ̀ ọlọ́wọ́ bá ní wà máa àdàmná òṣèrọ wà máa yá ń bá rí lá àkọ́ ní orí kíkọ bẹ́ẹ̀ ni eléyìí kò ń nǹkan tí ó tọ́ fún sonírú àìrí yóò túmọ̀ sí pé èèwọ̀ ni ṣùgbọ́n tí àwọn àfóò ní tí wọ́n bá lo gbólóhùn láyàn bá rìí ìtumọ̀ ẹni pé kò nǹkan tó mú tó tàbáníyàn bá rìí ìtumọ̀ ẹni pé nǹkan tí ó dá kéèyàn ṣe so ní ààyè yìí afáǹsọ fún wa wípé wà láyàn bá rìí àwọn àfihàn máa kò ń ṣe nǹkan tó dáa tó kí ẹni tó bẹ́ẹ̀lẹ́wẹ̀ kó máa ka alkùrán ní iléwẹ̀ ilẹ̀ àyàfi aliyasira àfi tí ó bá ka àwọn àyà díẹ̀ tí ó bá ka bí àyà díẹ̀ tí ó kí ń ṣe wípé yóò ka àyà tó ṣe lè wí ó lè jẹ́ nǹkan tí àwọn apá tí wọ́n ní kàfún lọ títí náà rírù tí wọ́n fi sọ̀rọ̀ eléyìí òun ni wípé kò rí sí tẹ́kìtì tó sọ wípé ààlè kàkéwú àti ààlè ka Al-Qur'an Karim nígbàtí abọ́wà ní iléèwẹ̀ ọlọ́pàá tó jẹ́ pé alìmáàmù Bukhari alayhi rahmatullah wọ́n mú wá nínú sahihu wa asaru Ibrahim an-Nakhai alayhi rahmatullah tó ń sọ wípé kò sí nǹkan tí ó burú lẹ́yìn láti kà nítorí pé kò ilé sí text tó ṣe léwọ̀ ṣùgbọ́n nǹkan tó dá òun ni pé kíyàn try láti avoid ìmáka al-Qur'an al-Karim nínú iléèwẹ̀ eléyìí tí ó dá kíyàn avoid so àfáàní ṣùgbọ́n tó bá ṣe pé al-ayat al-yasira ni àwọn ayat tí ó pọ̀ òní tí èyàn ba fe ka so pé ilé nǹkan tí wọ́n ṣe lè fojú fò òun ni so generally speaking a mọ̀ sọ̀rọ̀ ń pa kíkà al-Qur'an níléèwẹ̀ àbí ìdárúkọ ọlọ́wọ́n bá bó o ní ṣàlè dárúkọ ọlọ́run apart from pé à ń ka alukoran nínú iléèwẹ̀ ṣàlè dárúkọ ọlọ́run ọba nínú iléèwẹ̀ eléyìí náà àwọn àfáà ní ó ní kéèyàn avoid yẹn kéèyàn avoid dídárúkọ ọlọ́run ọba náà nínú iléèwẹ̀ àádẹ́ra wọn àfẹ́ẹ̀tì ní tí wọ́n ní kò sí nǹkan tí ó burú ń bi ìdárúkọ ọlọ́run ọba nínú iléèwẹ̀ bí ó ṣe that is tó uh, má lè sọ ipá lè al-Qur'an nínú léwẹ̀ so definitely àkálẹ̀ à ń dárúkọ ọlọ́wọ́ bá nínú léwẹ̀ bí a ṣe subhanallah alhamdulillah a ń ṣe la hawla wala quwwata illa billah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lẹ́ àfi jẹ́ nǹkan kíró àwọn àfáà tí wọ́n sọrú nǹkan sọ wípé alìka al-Qur'an léwẹ̀ bí Ibrahim an-Nakhai alayhi rahmatullah àtàwọn yóò jẹ́ nǹkan tí wọ́n tún apò ọmọ so ilé ìlú fà tó jẹ́ pé Sheikh Al-Albani alayhi rahmatullah lára ọ̀rọ̀ wọn òun ni pé kò sí nǹkan tó ní ààlè dárúkọ ọlọ́run ọba nínú ilé ìwẹ̀ so tó jẹ́ pé ẹni tí ó fẹ́ ṣe àlùwàlá nínú ilé ìwẹ̀ so yóò sọ bismillah yóò sọ bismillah tí ó bá dẹ̀ parí a zikru tí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó ní ká ṣe ashhadu an la ilaha illallah dé ìparí rẹ̀ yóò tún ṣe ìyẹn náà sáwọn orí nǹkan tó burú níbi pé kíyàn ṣe nínú iléwẹ̀ tàbátẹ̀ sọ ipé kíyàn avoid kíkà al-Qur'an al so ṣíṣe lẹ́yìn wọn rí nǹkan tí ó burú ń bẹ kọ́ra ibi tí àwọn sọ lé ẹni tí ó ṣe pé léèwẹ̀ tí ó ń lò sí iléèwẹ̀ tó ní tọ́ílẹ̀tì nínú rẹ̀ ni tàbá ní tọ́ílẹ̀tì tọ́ílẹ̀tì tá ń sọ òun ní nǹkan tí wọ́n ń jókòó lé lórí gangan torí lè lo gbólóhùn tọ́ílẹ̀tì ní èdè ìwó kórífẹ́ sí inú enclosure yẹn gangan wọ́n dẹ̀ lè lò kó ṣe wípé ń tán jókòó lé lórí gangan so ṣùgbọ́n ìta àgbàlérò nínú ìbàyí òní tí wọ́n ń jókòó lé lórí so gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ mí mọ́ṣe ma ń kọ́ iléèwẹ̀ papọ̀ mọ́lé àgbẹ́ tí wọ́n ṣe papọ̀ so ṣe kalalbani alayhi rahmatullah wọ́n ní nǹkan tó rọ́nù òun ni kéèyàn wà lórí ìjòkó yẹn gangan tó ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ kó máa dárúkọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó jókòó tó ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ òun ni ìtòrọ́nù bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ wípé arákùnrin kan ó sọ́lámọ̀ sí nígbà tí ó ń tọ̀ lọ́wọ́ anábi sọ̀lọ̀lọ́ àtọ́lámọ́ wá sọ fún pé ìdára àìta ni alamisi ààrí ìhàlá fọ́lá tó sọ́lìmọ̀ aláyà fọ́ ìnáka in fa'alta zalik lam arudda alayki bàtánà bí pọ̀ tán ó sọ fún arákùnrin yẹn ó ní tó bá ti rí mi nírú condition báyìí wọ́n sálámà sí mi tó bá sálámà sí mi ní ìdẹ́ lóhùn gẹ́gẹ́ bí al-imam ibn Majah alayhi rahmatullah bí wọ́n ṣe bá wá so bẹ́ẹ̀ náà lẹ́ni tí ó ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ the same thing kò lè dárúkọ ọlọ́run ọba nírú situation báyìí àbí kò ń ṣe tó dá kó dárúkọ ọlọ́run ọba nínú situation báyìí based lórí irú hadith tí Ànábì sallallahu alaihi wasallam tí ó sọ fún arákùnrin kódà ìgbà míì gan Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó bá lálò alákùn fẹ́ dárúkọ ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú hadith mi wọ́n ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún arákùnrin kan tó sálámà sí tí ó lè lálùwàlá àti tànàbí ẹ̀ṣẹ̀ ṣe ó yẹ́ṣẹ̀ fún sáré tán sọ arákùnrin kan wá sálámà sí kò wá dáa lóhun ọ̀ntìlẹ̀gbà tó mo kórìíra pé kí n dárúkọ ọlọ́wọ́n ọba nígbà tí n bá máa bẹ lórí mímá tó léyìí kàrá àtẹ̀ǹdìhíyà ni kàrá ha tẹ̀ǹdìhíyà kò ń ṣe pé ìjẹ́ haramu bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìyá wa Aisha radiyallahu anha tó ní kánà rasulullahi sallallahu alayhi wa sallam aw kánà nabiyyu sallallahu alayhi wa sallam yadhkuru allaha ala kulli ahyani nínú hadithi al'imamu muslim bawa yawa aisha ní anabuwa muhammad sallallahu alaihi wasallam a máa rántí ọlọ́ọba ní gbogbo situation rẹ̀ so eléyìí ó mọ́ àfá sọ wípé tẹ́yìn ọba mọ́ kó rántí ọlọ́ọba ikùn ṣe pé haramu ni ṣùgbọ́n kàrá ààrẹ kàrá tẹ̀zìyí àrípánàbí kan kórìíra rẹ̀ ni do àgbọ́yé bí ọ̀rọ̀ ọ̀yá wa Aisha ike a máa ṣe ń gbà ní tó bá wá ń bẹ lórí ìgbọ̀nsẹ̀ àbí ìfúnsárí lọ́wọ́ so eléyìí anábi sallallahu alayhi wa sallam kò ń ṣerú nǹkan báyìí wípé idha ra'aytani ala mithli hadhihi فلا تسلم علي فإنك إن فعلت ذلك لم أرد عليك tó bá rí mínú condition báyìí má sálámà sí mi tó bá sálámà sí mi mi ní dẹ́lú mi ní dẹ́lú so kí la fẹ́ lò ń gbé lé òun ni pé ìrántí ọlọ́mọ ọba nígbàtí yàn bá ń bẹnu léwẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ́ tí ó bá dẹ̀ jẹ́ pé tọ́ílẹ̀tì wà nínú ẹ̀ náà Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n láwọn ò rí yàtọ̀ níbi ẹni tí ó fẹ́ lọ ní bí inú gbó lápèjúwe àbí bí ààyè tí àwọn èèyàn máa ń lọ

ó jẹ́ ìyá fún èèyàn kanú àwọn tó náà ń gbégbé gbígbé káàkiri ó wá ní òun àti umu nistor àwọn lọ sí manasir ibi tó jẹ́ mútàbárọ̀zà wọn that is ibi táwọn ti máa lọ ń ṣègbọ̀nsẹ̀ ó láwọn àdẹ̀lì nígbà yẹn alẹ́ làwọn máa sábà jáde táwọn lọ sí manasir ìyẹn ibi tó jẹ́ bí wọ́n ti máa ṣègbọ̀nsẹ̀ ó ní wàzálíká kọbùlà án tó tàkàzá elkonof kọ̀ríban minel buyut ó ní ilé àwọn ma ń ṣe ṣíwájú káwọn tó máa kọ́ ilé ìgbọ̀nsẹ̀ tẹ́gbẹ̀ẹ́lẹ́ tẹ́rìn ìgbàyẹn tó bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ àtọkùnrin àtobìnrin yóò rìn lọ jìnà láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ ìbẹ̀ẹ̀nu wọ́n pè ní kí ni alvaij tẹ́rẹ náà ti ń pe ìgbẹ̀sẹ̀ gangan fún rẹ̀ dàtí sin tó ń jáde lára èèyàn ní ráì ìpìlẹ̀ àyè tán tí máa lọ ń ṣe oníwọ́n pè ní kíni ráì so ìyàwó Aisha radiyallahu anha oníṣíwájú kí wọ́n tó máa kọkúnú jamu kanif dàtí ìzìbìtán tí máa ṣe gbẹ̀sẹ̀ gangan káwọn tó máa kọ sílé àbíká tó máa kọ sẹ́gbẹ̀ẹ́ ilé wó jáde lọ so Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn ní nígbà yẹn táwọn èèyàn bá wọ́n bí tán bí fẹ́ ṣe ìgbẹ̀tẹ̀ yẹn wọ́n ṣe ìrántí ọlọ́wọ́ tí ọlọ́wọ́ tí anábíwa Muhammad sallallahu alayhi wa sallam tún ní kan ṣe òun náà ní kan ṣe Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith wọ́n dẹ̀ ti bẹ́ẹ̀ bí tí wọ́n fẹ́ lú ọ̀rẹ́ jíṣẹ́ ibi tẹ́lẹ̀ ìdẹ̀ máa lò ó lè yàtọ̀ fún ibi tẹ́lẹ̀ àti lò ṣùgbọ́n kó tó di pé wọ́n ká aṣọ wọn sókè ó ní wọ́n ṣe ìrántí ọlọ́run ọba yẹn ipe Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith àbí kan ti bismillahi tíwájú bismillahi Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith lẹ́yìn káṣọ sókè wọ́n bẹ̀rẹ̀ sọ́máwá ṣe ìgbọ̀nsẹ̀ yẹn tán wọ́n tún ṣe kí ni ni ó tún káṣọ wọn sílẹ̀ padà so inú bẹ̀ náà náà sì máa wà tí wọ́n ti ṣe gùfúránàk kò ṣe pé ńgbà tí wọ́n bá dé inú ìlú ni wọ́n ẹ̀ṣẹ̀ ṣe gùfúránàk so wọ́n ní tí a bá rí enclosure tí wọ́n kọ́ náà tí a bá wọnú bẹ̀ yóò ṣe kíni yóò ṣe aláhùnmà ìní àródó bí kẹmẹ̀kúrò ṣíwájú kó tó sọ ipò ń fẹ́ káàṣọ ohun tó ń ti jẹ́ pé kí ni enclosure yẹn inú ẹ̀ ni wọ́n kọ́ tọ́ẹ̀lẹ̀tì ni wọ́n rí tọ́ẹ̀lẹ̀tì yẹn sí sokobiri kó ká aṣọ sókè ni ó sọ aláhùnmá ìní a'udhu bika min al-khubuthi wal-khaba'ith tó wá di pé ó wá parí tó fẹ́ ṣe tó parí ìgbọ̀nsẹ̀ yẹn ni yóò wá ṣe kí ni gòfòránà tó rẹ̀ sì ń bẹ nínú enclosure yẹn lópin ìgbà tí ò kí ń ṣe wípé orí act yẹn gangan ló wà ló ti ṣẹ̀nà ti ọlọ́wọ́n báyìí kó tó bọ́ sórí áàkì yẹn kó tó káṣọ ẹ̀ sókè òun ló ti ṣe zikuru yẹn nígbà tó rẹ̀ parí áàkì yẹn náà ó ṣe zikuru yẹn ìgbà tó ń wọṣọ ẹ̀ para wọ́n ní kò sí yàtọ̀ láàrin ìyẹn àtẹni tó wọ bí inú gbó lọ kó tó rẹ̀ parí áàkì tó ń wọ aṣọ rẹ̀ padà ó sọ gùfúránì dẹ̀ tó wá débi tí kánífẹ́ ó tún wá ní kíní wash basin ó ní kíní wash basin tó ṣe wípé yóò ṣàlù àlámbẹ̀ so kò sí ìgbà tó sọ wípé kò tún lè ṣe bismillah láti bẹ̀rẹ̀ alwala níbi wash basin yẹn tó wá rẹ̀ parí rẹ̀ kó ṣe zíkúta na ṣádàn la ilaha illallah dé ìparí rẹ̀ tó ń bọ́jẹ́ pé kí ni ó ń bẹ nínú enclosed place yẹn náà so in tó wrong o ní kó ṣe bó tó wá ń bẹ lórí act yẹn bóyá ń ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ àbó ń tọ̀ lọ́wọ́ ìyẹn ló wrong láti ṣe zekura ṣùgbọ́n kó tó bẹ̀rẹ̀ àbígbà tó bá bẹ̀rẹ̀ tán so wọ́n ní kò sí nǹkan tó burú mẹ́ náà máa ràn wọn àfáà ní tí wọ́n ní tíyàn bá wọ ibi tí ó wà enclosed yẹn in tó dá òun ní kéèyàn má ṣe ìrántí ọlọ́run ọba ṣùgbọ́n kò sí clear evidence tí ó mọ̀ náà rẹ̀ so n táàmà evidence wà fún ní pé èèyàn ń bẹ lórí act yẹn bóyá ń tọ̀ lọ́wọ́ àwọn ṣègbọ̀nsẹ̀ so ipe nǹkan tí kò bá mú ní láti máa dárúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala so ká máa tí sọ kíkà al so ká padà sí nǹkan tí afáǹsọ fún wa wípé wala yaqra kuma ka wala yanbaghi an yaqra fil hammam kubamu kubamu pé kuma ka alqur'ani ní inú iléwẹ̀ ìyẹn bathroom so yàtọ̀ ń bẹ láàrin hammam àti kẹ̀ní tọ́mání kẹ̀ní òun níbi tí wọ́n ti ń ṣe ìgbọ̀nsẹ̀ hammam ibi tán ti wẹ̀ ibi tán ti wẹ̀ òun ni alhammam so a ní àfáàní kò mú pé kí èèyàn máa rántí ọlọ́run ọba àpéyàn máa ka alkur'an ní alhammam ṣùgbọ́n ní al'imam al-bukhari alayhi rahmatullah wọ́n bá wá látọ̀dọ̀ nínú alhammam so lẹ́bìn tá sọ fún wa alhammam tí wọ́n gbà lérò ní báyìí kò síbi tán ń ṣe ìgbọ̀nsẹ́ńbẹ̀ just iléèwẹ̀ lásán ni so tó wá ṣe yí pé ó bá tún ní ibi tí wọ́n ti ń ṣe ìgbọ̀nsẹ̀ so nǹkan yẹn ni yóò tún jẹ́ nǹkan tí ó wà detested the more nǹkan tá kó ìra the more nítorí pé wọ́n ń ṣe ìgbọ̀nsẹ̀ níbẹ̀ so yóò jẹ́ nǹkan tí ó tún wà detested the more ṣùgbọ́n ìrántí ọlọ́wọ́ bá ní yàtọ̀ sí alkùránù kẹrí sọ́láwọ́ àfáàní ní ẹ̀nà òjà káṣe nílùú enclosed place bẹ́ẹ̀ tí òun ní tọ́ílẹ̀tì nínú so ṣùgbọ́n wà láwọ̀ alam ara ìyí ṣe kalabani alẹ́ rahmatullah òun yìí tó dàbí ẹni àyàfi tí a bá ń bẹ lórí áàkì gangan bí a ń bẹ lórí ìgbàfẹ́ gangan abẹ́ ń bẹ lórí ìfúsárí gangan láti lo ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún arákùnrin yìí pé ìdára aitani alamiti ari ìhàlà fala tusallim alayya fa innaka in òun ni gẹ́gẹ́ bí alhafidu annawawi wọ́n ṣe sọ nínú sharif muslim wípé àwọn nǹkan wọ̀nyí nǹkan tó wà makuru ní ṣíṣe wọn nígbàtí yàn bá wà nínú situation bẹ́ẹ̀ tó ń ṣe ìgbẹ̀sẹ̀ lọ́wọ́ láti máa dárúkọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bóò ni tàbá ń bẹ léwẹ̀ ìyá lè sọ̀rọ̀ sọmọlé yìí kò sí nǹkan tó sọ wípé a lè sọ̀rọ̀ tàbá ń bẹ níléwẹ̀ tàbá ń bẹ nílé ìyàgbẹ́ náà kò sí tó ní a lè sọ̀rọ̀ fine kò ń ṣe nǹkan tí ó wà encourage pé kí ẹmọ sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe nǹkan kan sọ wípé èèwọ̀ ni kò sí nǹkan tó sọ pé èèwọ̀ ni tàbá sọ̀rọ̀ ń pa ìrántí ọlọ́run ọba gangan bó wá ní ọ̀rọ̀ lásán náà àwọn afáàmì àmọ́ sọ yí pé anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam sọ yí pé la yakhruj rajulani ọkùnrin méjì wọ́n gbọ́dọ̀ jáde lẹ́ni tó ṣe wípé ìlàlùfáà lẹ́ni tó ń lọ ibi tí wọ́n ti fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ káṣífẹ́yìn an àwòrán àtẹ̀yìnmá lẹ́ni tó expose ní ojítí wọn yàtà hajjá sáàni káà méjì máa sọ̀rọ̀ fàyínàláyàn kútó aláàzáàlì ọlọ́wọ́ bá ó kórìíra àwọn nǹkan méjèèjì alọ́wọ́ bá kórìíra nǹkan yẹn náà hadithi yìí a lè lò láti lè fi sọ yí kéyìn ò lè sọ̀rọ̀ níbi tí a ti ń ṣe ìgbọ̀nsẹ̀ ní ààyè yẹn dẹ́nà àlè sọ yíké ó ń gbé ọ̀run ṣe gbọ̀nsẹ̀ yíké èèwọ̀ ni láti sọ̀rọ̀ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó bá mọ́ náà kí lèyàn fẹ́ gbàǹbí kó ń sọ̀rọ̀ ńgbà tó ń ṣe gbọ̀nsẹ̀ ṣùgbọ́n tí ìjà ìpín fún àdífin ò kí ń ṣe evidence lórí pé èèyàn lè sọ̀rọ̀ evidence lórí wípé èèyàn méjì ò gbọ́dọ̀ ṣí òwò wọn lẹ̀ kán máa tán méjì lẹ̀ ṣí owó ara wọn lẹ́ so torí pé kò dá ká máa owó ara wa so fàyínà láyọ̀n kùtù aláàzáàlì ọlọ́wọ́ ọba ó kórìíra ó bínú sírù nǹkan bẹ́ẹ̀ so ọ̀rọ̀ wíwo owó ara ẹni òun ni hadith yẹn máa wà àplikébù sí kò ṣe pé torí pé yẹn sọ̀rọ̀ òun ló máa àplikébù sí so gẹ́gẹ́ bí sheik Al-Albani alayhi rahmatullah ni wọ́n ṣe ṣe ní àlàyé nínú sísílátà hadithu sahiha náà hadithu yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ àwọn túrùkù ẹ̀ mi wà dọ̀ífà àwọn mi wà sahiha ṣùgbọ́n ta bá ní adó lórí àwọn túrùkù tó wà sahiha àti àwọn ṣe tó wà authentic gẹ́bí ṣe kalalbani alẹ́ rahmatullah ṣe sọ ìtumọ̀ rẹ̀ òun ni kí a máa ma wo owó ara wa bí àwọn èèyàn ṣe máa ṣe tó ṣe pé wọ́n lè lọ sí bí igbó nǹkan kàmọ́ra wọn tó ṣe pé kálukú a máa ṣe ìgbọ̀nsẹ̀ eléyìn yàgbẹ́ bí eléyìn yàgbẹ́ mẹ́ẹ̀ tí wọ́n jọ mọ́ sọ̀rọ̀ máa méjì rẹ̀ rí owó ara wọn so lẹ́yìn náà ló wà àfikébù tí àwọn nǹkan míì táwọn èèyàn máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tá a bá sọ pé a fẹ́ kọ́bi tí àwọn èèyàn ó ti máa fún sáré síbẹ̀ so wọ́n mú àwọn urinals àwọn urinals tí wọ́n lẹ̀ máa rò ògiri ẹni tó bá ń lo yìí ní eléyìí tó bá lóun gbójú sẹ́gbẹ̀ẹ́ owó ẹni kejì ní òṣì so eléyìí ìwà burúkú ni ìwà burúkú ni nítorí máa mú àwọn èèyàn ṣe òun náà ni ẹ̀sìn tó tó nípa arú nǹkan báyìí ẹlòmí má wọ ọkùnrin náà ni tá a bá yóò wọ ara wa kù sí nǹkan tí ó burú kí náà fi pamọ́ fúnra wa bẹ́ẹ̀ ni Muhammad sallallahu oni la yanzuru rajul ila aurati rajul wa la tanzuru almar'a ila aurati almar'a ọkùnrin gbọ́dọ̀ máa wò wò ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin ò gbọ́dọ̀ máa wò wò obìnrin ẹgbẹ́ rẹ̀ so eléyìí èèwọ̀ ni ká máa yóò wọ ara wa lẹ́yìn ṣe pé ìdí pàtàkì wà fún ṣòtáwọ́mọ̀ pé a fẹ́ kọ́ ibi tí àwọn èèyàn ó ti máa tọ̀ nínú mọ́ṣáláṣí ti ní e mọ́ṣáláṣí lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí táwọn mọ̀pá afẹ́ kọ kákọ́ ní kíkọ́ tí ó bẹ̀sìn ọká sílẹ̀ ọká so ìdílà kákọ́ ní kíkọ́ tí ẹ̀sìn fọwọ́ sí ọ̀ọ́ká mọ́ kọ rárá wọ́n kákan wá tó àwọn urinals yẹn ká tóbi mélòó kan kó lè máa gbàyàn púpọ̀ àwọn àtò tẹ̀lera wọn tó ṣe pé eléyìí ò ní máa lóhun lò àfi kó mọ owó tí ó kó mọ rí nǹkan tí ó yẹ kó yìí sotori náà a gbọ́dọ̀ fi báríkéèdì sí ní yìí tí ó máa lè ẹnvẹ́lópù ẹni tó ṣe wípé ó ń lò tí ẹni tó wà ní ẹgbẹ́ yìí òfin ní rí kódà tẹni tó ṣe wípé ohun retí kó ṣe tán bẹ̀ tí òfin nílé yìí so léyìí òun ló bẹ́kọ̀ ẹ̀sìn mọ́ ṣùgbọ́n tó bá ṣe wípé àárín òwò ara wa ọlọ́wọ́ subhanahu wa ta'ala yẹn kutu ala dhalik so summarily kí amalan ka alkur'an níléèwé kódà kó má sí kó má sí tọ́ílẹ̀tì ń bẹ́ ó dáka avoid it ṣùgbọ́n ààlè sọ pé haramu ààlè ní haramu ká máa ṣìrántí ọlọ́mọ ọba yàtọ̀ sí alkur'an ní ibi tí ó jẹ́ enclosed place tó jẹ́ léèwẹ̀ tí tọ́lẹ̀tì wọn bẹ́ náà so a ní àwọn àpá mi ní kí ni ìyẹn náà a kò dá tó àbí kò dá so àwọn náà sọ pé haramu ni ṣùgbọ́n ní kò ṣe kí ni kò ń ṣe nǹkan tó dá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ta sọ kò sí ẹ̀rí tó sọ wípé a lè ṣerú nǹkan pátákì lọ fún ẹni tó bá gbà yìí ká tó ṣe ìgbọ̀nsẹ̀ àkàtó káṣọ wàtàwàfẹ́ṣẹ́ ìgbọ̀nsẹ̀ táìmù gbàyẹn náà ló yẹ káṣe zikru tí anábì ní káṣe tàbárẹ̀ ṣe kí ní tàbá ṣe ìgbọ̀nsẹ̀ tán táìmù gbàyẹn náà ni a ṣe zikru so ìgbàta bá ń bẹ lórí áàkìyàn nìkan àwọn àfáà tí wọ́n gbà wípé the past ẹgbẹ̀ yẹ wá enclosed kò túnmọ̀ sí pé àlèṣe ń lẹ̀ just like bí ẹni tó lọ ṣe ìgbọ̀nsẹ̀ ní ibi tí àwọn èèyàn máa ń lọ ní àsìkò ìgbà kan so tó ṣe pé tó bá fẹ́ káṣọ sókè náà ni ó ṣe zikuru yẹn tó bá rẹ̀ parí tó gbé aṣọ ẹ̀ sókè náà ni ó ṣe zikuru kejì so the past, pé wá enclosed yẹn ni kò ní ìtumọ̀ wípé kí ni àlè ṣe so a ní ilé ìwò láwọ̀ ni ó tẹ́wọ̀n kò jẹ́ ní kádẹ̀ sọ̀rọ̀ nítorí pé a wà ní iléèwẹ̀ àbí a wà níbi ayé ìgbọ̀nsẹ̀ kò sí nǹkan tó ní ààrẹ sọ̀rọ̀ ní ẹ̀bá avoid wọ́n ní díẹ̀ ló lè kà nínú alkùránì níléèwẹ̀ kó mọ́ kà púpọ̀ pọ̀yẹ́kra òrọ̀ kí bú eléyìn náà lára wọn kan mí tí àwọn àfáàmọ́ ń pàkíyèsí sí oníkéyàn wà nù tọ́ẹ̀lẹ̀tì àhá sọ́yìn tó yóò máa ka pépà tí ó lóbi 30 minutes lóó so abinba ni aye fóònù táwà yìí so bí ó ka news ni so yóò mú fóònù ẹ̀ wọnú tọ́ẹ̀lẹ̀tì so ìbẹ̀ ló ti máa ka gbogbo news tí ó yóò jókòó lórí tọ́ẹ̀lẹ̀tì yẹn so tí ó fi máa ka ọgbà nǹkan eléyìí bá a bá ti ẹ̀rí clear evidence tó sọ wípé kò dáa ká máa ṣe so ilé ìgbẹ́ ó kì í ṣe ibi tí èèyàn máa jókòó pẹ́ níbẹ̀ torí pé ńgbà tí èèyàn ó bá sọ náà tí ó ṣe àkárò èyàn sọ pé aláhùnmọ̀ ìní àwọ́dó bíkà minal khubut wal khaba'ith ìrí ọlọ́run wa musa díẹ̀ níbi khubut wal khaba'ith àwọn akọ alùjẹ̀nú àti abo alùjẹ̀nú àbáwọn ẹ̀mí burúkú sọ ibi tí wọ́n ti ń sádọ ọlọ́run ọba kúrò nígbà tó ṣe pé yẹn wà ní pálọ́ yẹn so ilé iná lára nǹkan tí ó yẹ kí èyàn avoid ni wọ́n yẹ kára òrọ́ kíbu wọlmọ́tẹ́jìrù wọlmáṣí min kọ́rìyàtì ilẹ̀ kọ́rìyàtì afáàmú ìjù ní wọ́n ní ẹni tó ń bẹ lórí nǹkan gùn ó ń bẹ bẹ lórí ẹṣin ó ń bẹ lórí ó ń bẹnu mọ́tò ó ń bẹnu plane so ó lè ṣe kí ni ó lè ka al-Qur'an al-Karim òun lè ka al-Qur'an al-Karim wal-mutaji'u bákan náà ẹni tó ṣe wípé ó rọ̀gbọ̀kú ó lè ka al so wal ẹni tó ń rìn lọ náà òun náà lè ka al ó ń rìn láti ìlú kan bọ́ sí ìlú kan ó rìn lọ sólè ka alkùránì kẹrì so uh, àdàjìlọ tí yẹn bá ṣe hìfzú rẹ̀ tí yẹn ṣe hìfzú alkùránì kẹrì ó lè mọ́ rí á sí àwọn nǹkan tó ti kà lórí ní bó ṣe ń lọ ẹ̀nà lórí ní bó ṣe ń lọ àbí bó ṣe ń gùn nǹkan lọ ó lè mọ́ rí á sí ẹ̀ àbẹ́ni tó ṣe kó rọ̀gbọ̀ fún ó lè mọ́ rí á sí àwọn nǹkan tó ṣe wípé ó ti kà ní alkùránì bákan náà kó máa ṣe decision rẹ̀ ó lè máa ṣe so eléyìí kò sí nǹkan kan tí ó takò tábù wá sọ wípé ah, wáyé tó ń ka alkùránì lórí rẹ̀ wáyé tí ó ń ka alkùránì lórí rẹ̀ lára nǹkan tí wọ́n fi ròyìn ṣe kí òtèmínà alẹ́ rahmatullah bóyá bí ro àṣùbá alápẹjúwé sókódó ni pé kí wọ́n wọnú mọ́ṣálásí bóyá wọ́n ti ṣeraka àtàlfàgìrì nílé so àwọn dẹ̀ ni ìmáàmù mọ́ṣálásí wọn tí wọ́n lè dúó sí ẹnu revision àbí riafa al-Qur'an tí wọ́n revise ẹ̀ so bẹ́ẹ̀ náà ni orírìn bẹ́ẹ̀ náà lórírìn so torí pé àwọn àfáǹgbà ní wọ́n fẹ́ ma maximize àsìkò wọn so wọ́n fẹ́ ń wéṣì àsìkò ẹlòmí nká ní pé ọjọ́ kan hours tó wà ń bẹ ju 24 hours ní ó jù lọ àwọn àfáà ní ò bá pípẹ́ rẹ̀ látara ìfẹ́ lo àwọn nǹkan wọ̀nyí láti lè fi ṣe ìbádà láti lè fi ṣe kẹrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí tó sọ páwọn rìn lọ lásán táwọn ò ní kankan táwọn ń ṣe wọ́n wá kankan tí wọ́n máa ṣe lórí ìyẹn bí kama ka alkùrán kẹyìn àbí rìváìsì àwọn àhàdísà nábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti á so láti lè lo àsìkò yẹn kó wọ́n yẹ pé ìrìn lásán ni ó kàn gba nǹkan yẹn àbí ìdúró lásán so eléyìí kò sí nǹkan tí ó burú mẹ́fà sí tó dá òun ni wọ́n ni wàyú kan ó dáadì kàrí máa ṣí ìrasò afáwà ní ṣùgbọ́n ẹni tó ṣe pé òun lọ sínú ọjà wọ́n ni akórí rẹ̀ fún òun tó bá wà nú ọjà torí pé ọjà ilé ariwo ni ilé ariwo lọ́jà so tí ẹ̀bá wá lóun ṣe mọ̀rọ̀ ọjà alkùnrin nínú ọjà so bí ìgbà tó ṣe wípé òun ló invite àwọn èèyàn ti di ìmọ́fẹ́ lísì sí alkùnrin torí pé ọjà wọ́n ń ṣe kátàkárà ń bẹ̀yìn bẹ́ẹ̀ ni ọlọ́rọ̀ subhanahu wa ta'ala ní idha quri'a alkùnrin fastami'u lahu wa ansitu sọ́bá ipe kátẹ́tì yẹn àlèlò àyà yẹn torí pé ọjà àyè kátàkárà ni kò ń ṣe àyè wípé kálá fẹ́ máa lísìn sí alkùrán ṣẹ́ni tó lọ ń ka alkùrán jákè nínú ọjà òun ló ní pọ́ọ̀ṣì òun ló ní pọ́ọ̀ṣì so ló fi jẹ́ wípé àwọn afáàmà ń dìtẹ́ sí irú nǹkan bẹ́ẹ̀ so kò ṣe wípé àá mọ ka alkùrán bí táwọn èèyàn ti ní lísìn sí i táwọn èèyàn ti bízì so eré yìí kò ń ṣe nǹkan tó dá rẹ̀ làfá àfi sọ wípé wọ́n yóò máa ṣí ìlàtòrùkà ẹni tó ń rìn lọ sínú ọjà so akórira yẹn fún pé kí ó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn wọ́n ṣe kí ni wọ́n fẹ́ ṣe kátàkárà ní ayé ọjà níbẹ̀ yẹn so a kò ní bá mú oṣù wípé yóò mọ̀ ka alkùránì ń bẹ̀ ṣùgbọ́n tàbáyọ̀ yẹn kúrò èyàn ka alkùránì rírìn lọ lórí dúró ní ọgbọ̀kún ilé ìkùsí nǹkan tí ó burú mẹ́fà nǹkan tí ó dáni wọ́kàtí àwọn èèyàn sọ wípé ìyàn àwọn àfáà ní sọ pé inna zalika lil nínú ọjà ṣe pé eléyìí ìfihàn lè fojú fún torí pé yóò rí àti yóò dẹ̀ rìváìsì nǹkan tí ó ti kọ́ dó kò sí cleartech tó sọ wípé àkọ́mọ́ṣe ṣùgbọ́n tí wọ́n wò òun náà ni wípé ọjà ò ń ṣe ibi tí a sọ wípé a ti ń ṣe kéni <coughs> tàbí ṣe hàn tàtín ka al-Qur'an tàtín ka al-Qur'an solojẹ́ta anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní khairul biqa ibi tó dáa jù lórí ilé ayé òun náà ni masajiduha mọ́ṣọ́láṣì wa sharrul biqa ibi tó wọ́sù jù òun náà ni aswaquha ha òun ni àwọn ọjà òun ni àwọn ọjà ṣùgbọ́n tẹ́ni tí ó bá jẹ́ni tó wà ń bí ọjà yẹn ó jẹ́ student lápójúwé tó dẹ̀ ní láti rìváìsì nǹkan tó ká so wallahu a'lam wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wa man qara al-Qur'an fi sab'in fadhalika hasan lẹ́yìn àfọ́ àbọ́síbi pọ́ìntì mi tó má bèèrè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọjọ́ mélòó tí ẹ máa fi parí alkùrán alkarim odidi alkùrán ọjọ́ mélòó ni o fi parí rẹ̀ so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam encouragement òní pé kíyàn try láti parí alkùrán kíyàn try láti parí rẹ̀ ní oṣù kan so ẹnìkan sọ fún wípé a ah, ẹni tánà bí n try láti correct abdullahi bin amr bin al-as radiyallahu anhuma ó ní òun lágbára jù bẹ́ẹ̀ lọ sọ̀nà bí bá dínkù síbí àbí 20 ní 15 nǹkan kàmọ́ra wọn tánà bí fi wá di sí ọjọ́ méje ó wá lóun sì lágbára ti parí al-Qur'an in less 7 days anábì kó ka fọjọ́ mẹ́ta ń gbà anábí wá ní man qara al-Qur'ana fi aqalla min salatin lam yafqahu lẹ́yìn ilé tí mo sọ fún èyí ẹni tó bá lóun ka al-Qur'an tó ń parí rẹ̀ in less than three days kò lè gbọ́yé kò lè gbọ́yé so eléyìí òun ni ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam so gẹ́gẹ́ bí mùsùlùmí ó dáa ká try as much as possible láti máa parí al-Qur'an lẹ́ẹ̀kan lóṣù tàbáwá lè parí ẹ̀ earlier than that ó tún fi dàtí náà ṣùgbọ́n ká parí ẹ̀ less than three days tàbá ní hadithi ta kàyẹ nǹkan tó wà discouraged ni náà àwọn ìgbàwà wà ipa wọn nínú àwọn sálàfù wọn a máa parí alkùránù karim pàtàkì jùlọ nínú oṣù ramadan ẹlùmí a parí kùránù ẹyẹ ọ̀kan a yóò parí ẹ̀ lójúmọ́ tó túnmọ̀ sí pé yóò máa ka bí 30 or 29 nínú oṣù ramadan àwọn mí a parí méjì lójúmọ́ so eléyìí orinlẹ̀ fún alimamu bukhari alayhi rahmatullah alìmáàmù ṣàfihà àtàwọn ní bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n á parí kọ̀ránì méjì lójúmọ́ ìyẹn lè wá wípé bóò ló ṣe pọ́síbù fún yàn láti parí kọ̀ránì méjì lójúmọ́ sọ́nàrí lè ẹni tí a kò bá yára jù tí ó dẹ̀ slow jù láàrin 25 minutes 20 minutes sí 25 minutes ó yẹ kó lè parí àjúzù ẹyẹ ọ̀kan ní láàrin 20-25 minutes ó yẹ kó lè parí jùzù ọ̀kan tó túnmọ̀ sí pé láàrin 1 hour yóò parí jùzù márùn so 6 hours yóò lè fi parí 30 jùzù yẹn ni huh? 6 hours 8 hours a dẹ̀ ní 24 hours in a day so àti parí jùzù kó parí kí lá ń pè tàbí jùzù méjì lójúmọ́ in tó rọrùn ni fún ẹni tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala bá ní kó lè ṣe so 6 to 8 hours yóò parí odidi al-Qur'an tó bá jókòó tí tó ṣe yí pé ó ń ka ó ń ka so 6 to 8 hours ni ó yẹ kó lè fi parí odidi Quran kan so tó bá rí pt ẹ̀ igé so tó túmọ̀ sí pé 12 to 18 hours at 15 hours ó lè fi parí jẹ́ 60 Vietnam to 30 juice méjì odidi Quran méjì ó lè fi parí ẹ̀ so yóò fi sinmi yóò fi sùn àtàwọn nǹkan míì so ó rọrùn dáadáa fún àwọn tí ọlọ́rọ̀ subhanahu wa ta'ala bá ṣe rọrùn fún so ààbò wà náà ṣe fẹ́ reconcile eléyìí pẹ̀lú hadith anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tó ní man qara al-qur'ana fi aqalla min salatin lam yafqahu ẹni tí àwọn kan tí a sọ yìí Uthman radiyallahu anhu lára nǹkan tí ó wá lágbàwà lọ́dọ̀ rẹ̀ ní kó nǹkan ti parí odidi Kùránì kan ó parí odidi Kùránì kan ní òru kan ó parí odidi Kùránì kan ní òru kan so tá bá sọ pé 6 to 8 hours so nǹkan tó possible ní láti parí so bó láti fẹ́ reconcile pẹ̀lú ah, hadithi so àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní àwọn àsìkò tó bá jẹ́ àsìkò ọlá àsìkò àpọ́nlé àwọn àsìkò tí ó jẹ́ àsìkò tí iṣẹ́ olóore ma ń ṣe kí níbẹ̀ tí ma ní ládá púpọ̀ so a lè mọ́ wo sáìdì pé a fẹ́ gbọ́ alkùnrin yìí káwo sáìdì wípé ẹni tó bá fi lè ka árafi kan yóò gbaládá mẹ́wàá káwọ sáìdì láti lè fi jẹ́ kí ládàá wa pọ̀ so eléyìí òun ni interpretation tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá tí wọ́n fún rú àwọn ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n tó bá sọ yí pé ó kètorí pé ká lè gbọ́ alukur'an yé ni a fi ń ka ṣùgbọ́n eléyìí a lè mọ lò ní àwọn àsìkò tó kù ṣùgbọ́n ní Ramadan yẹn irú àsìkò ọ̀la ni so eléyìí jẹ́ explanation táwọn àbá mi however ara àwọn àfẹ́sì mi tán ní

tí ó máa rí àti alkùránì pẹ̀lú ẹ̀ so wallahu alam in tí afá ń sọ fún wa o ni wípé wa man qara alkùránì fi sab'in fadhalika hasan ẹni tó bá parí alkùránì láyín àárín ọjọ́ méje ilé ìdá watafahum ma'a ní kíkà ìwàgbọ́yé ká pọ́ndà lórí ìtumá rẹ̀ máa kílẹ̀ ti tẹ́ra a kí ìtàdẹ̀ ń ká kó ń kéré agbọ̀n ìyẹn ni nǹkan tí ó dáa jùlọ ó ní nǹkan tó dáa jùlọ ó dáa jù pé kákan máa kàá kama sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولي الألباب ọlọ́ni al-Qur'an tíra kan ní ta sọ̀kalẹ̀ fún ẹ mubarakun tíra lálùbáríkà liyadabbaru ayati nítorí kan lè bá ronú sí àwọn àyà rẹ̀ wà liyatadhakkara ulul albab bákaná tí àwọn oní láàkáyì kan lè bá ṣèrántí pẹ̀lú ẹ kan lè gbà wá sí pẹ̀lú ẹ so ọ̀rọ̀ anẹ́bìsọ̀lá àtàlàm àfáàmúwá oníwàrú ìyà annan nàbíyà alẹ́bìsọ̀lám wọ́n ni ọgbà wá pé anẹ́bìsọ̀lá àtàlàm sọ wípé lámiyàkra òfin àkọ́lá ní sọ́lá ipé anẹ́bìwà muhammad sallallahu àtàlàm kò kí ń ka less wasallam ó sọ pé man qara al-Qur'ana fi aqalla min thalathin lam yafqahu ẹni tó bá parí al-Qur'ani less than three days kò ní gbọ́ yìí so àwọn àsáàrò àwọn salaf tó ṣe pé bí wọ́n ka in less than three days ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bínú Ramadan òun ló fọ́lù sí so wọ́n wo hadithi ní tó ń sọ wípé ẹni tó bá fi lè ka al pẹ̀lú ara fi kọ̀ọ̀kan ó mọ̀ fún ní ládá mẹ́wàá so wọ́n fẹ́ maximize ládá kíkà Al-Qur'an nínú Ramadan òun ni wọ́n fi ka èyí tó pọ̀ nínú Ramadan so wallahu a'lam so inshallah àádá dún bí báyìí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìtí abára sọ iná kọlọmọ kò jẹ́ kí ó lò fún ẹnìkọ̀ọ̀kan wa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 Nam alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'ash. Ìbéèrè òní pé kí ni ìdájọ́ ẹ̀sìn nípa ìmára shares ní àwọn companies tó ṣe tó wọ́n ta shares. So oníbéèrè wá dárúkọ company méjì tó ṣe pé èmi ò ní company méjèèjì. Ṣùgbọ́n tí a bá ti ṣàlàyé so a lè mọ̀ nǹkan tí ó jẹ́ òfin ẹ̀sìn náà shares rírà tí a bá ra shares ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ra pàtì company yẹ ìtumọ̀ para shares ó nìyẹ nísìn tí bí a board of directors tí wọ́n mójútó company kan tí wọ́n bá roll out àwọn shares tí àwọn ará wọn individual tí wọ́n lọ ra á pé èèyàn ra thousand, ora ra thousand. ó ra 10000 dédé ìtọ́rà nínú shares yẹn ìtumọ̀ ẹni wípé wọ́n pín kọ́ǹtì yẹn wọ́n pín sí ìpín díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so nísìnyí ká ná pín gbogbo shares kọ́ǹtì yẹn wọ́n pín sí 60000 lápèjúwe èèyàn kára thousand bẹ́ẹ̀ èyàn kára 2000 èyàn kára 1000 èyàn kára 500 èyàn kára 100 gbogbo wọn pátápátá wọ́n ti di àwọn tí wọ́n ní company yẹn so wọ́n ti di shareholders so wọ́n jọ ní company yẹn now board of directors any decision tí wọ́n bá take wọ́n take care on behalf of the owners of the company wọ́n take care on behalf of the owners of the company ó ṣeéṣe pé páwọn board of directors yẹn náà káwọn náà jẹ́ shareholders ó dẹ̀ ṣeéṣe kó ṣe pé àwọn òní shares lápèjúwe bóyá àwọn gbójútó ṣùgbọ́n tá máa ní shares so eléyìí yóò máa padà fún káwọn àpá máa ń pè ní sherkatul inan so sherkatul inan òní pé partnership táwọn èèyàn ń ṣe tó ṣe pé ẹni tí òun náà jẹ́ partner ó tẹ́ nísìn ó ń ṣiṣẹ́ at the same time òun náà tún ní contribution níbẹ̀ so lápẹjúwe so ilé ìwọ̀n pè ní ṣẹ́rkátú al-i'lan òun ṣe kí ni ó ní tó náà gbé kalẹ̀ so ṣùgbọ́n tí ó bá ní tó so wọ́n a máa pẹ̀rú yẹn wọ́n a máa pè ní ṣẹ́rkátú mudaraba tàbí bá ń fi máa ṣe business iye tó bá realize as profit èmi àti ó yọkùn ní iye báyìí but if there is loss wọ́n máa lose expertise èmi á lose the kíní èmi á lose owó tí mo gbé kalẹ̀ bóyá máa lose the bẹ́ẹ̀ ni ó depend lórí bí nǹkan ṣùgbọ́n ẹni tọ̀hún ẹni tó ṣe pé òun ló ń fi owó yẹn trade ni a ní sọ wípé òun náà gbọ́dọ̀ lose owó kankan lẹ́yìn expertise ẹ̀ tí ó ṣe kí ni tí ó lùzì ní so ààdẹ̀ ní sọ ipé afẹ́ impose nǹkan lé lórí so àfi tá bá rí pé ó wà negligent in managing the fund tí a kò lè lọ́wọ́ náà eléyìí by the way ìtafẹ́ ló ń bẹ̀ gangan òun ni pé ẹni tó bá ra shares lára àwọn tí wọ́n ní companies ni lára àwọn tí wọ́n ní company lòun wà so tí company yẹn bá jẹ́ company tí ó máa ń ta nǹkan haram ìtumọ̀ rẹ̀ ni wípé àbó ń ṣe nǹkan haram ìtumọ̀ rẹ̀ ni pé èmi náà ń bẹ lára àwọn tí wọ́n ń ṣe nǹkan ẹ̀ ìyára company ìyára shares a company tó ń produce ọtí látojú èsù so ó túmọ̀ sí pé èèyàn náà ṣe kí ó ń produce ọtí the fact pé àwọn board of directors náà manage nǹkan yẹn wọ́n manage on behalf of kini on behalf of ẹni tó jẹ́ shareholder àwọn tán jẹ́ shareholders ni wọ́n manage on behalf of àwọn tán jẹ́ shareholders ni fọ́nà ẹgẹ́ bí ẹni tó ṣe yí pé ó ṣí ṣọ́ọ̀bù ọtí but òun gan kọ́ ló ń ta ó fihàn sílẹ̀ kún wọn báwọn ta so but ọ̀dọ́ rẹ̀ náà ni èrè ọtí yẹn ń bọ̀ wá so ó kàn fún ẹni tó ń bá ta ó ń fún ní kò tí ní sí so a sọ pé kí ní ó wà duty fún nǹkan tó ṣe so bẹ́ẹ̀ náà lẹni tó ra shares the companies tó ń produce nǹkan haram ẹni tó bá ra shares the company tó ṣe pé ó ń yá owó èlé àbí ó máa ń ṣe kí ni ó máa ń fún yẹn ní owó èlé tó pé ọ̀pọ̀lọpọ̀ companies wọ́n lè operate dáadáa gẹ́gẹ́ bá ṣe máa sọ àfikán gba loan so loan ti board of directors bá gbà on behalf of àwọn shareholders ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn shareholders yẹn àwọn náà yá owó èlé láti lè ṣe business kí ni ìdájọ́ ẹ̀sìn lórí kí n yá owó èlé láti lè fi expand business ní haram rìbá nìyẹn so àdíkó ṣe pé kí èèyàn máa fi owó sí báńkì ṣókè nítí wọ́n ń tọ́jú company yẹn ń tọ́jú owó sí báńkì pàṣẹ máa ń pè ṣùgbọ́n tàbáníkàwò ní Islam ó ń yá báǹkì lówó báǹkì wọ́n ń fi èlé kún owó yẹn wọ́n dẹ̀ ń da èlé sí báǹkì tó fi ń kún owó yẹn wọ́n ń dà á pọ̀ mọ́ kíní wọ́n ń dà á pọ̀ mọ́ píríncípà wọn wọ́n ń dà á pọ̀ mọ́ kápítà wọn so wọ́n ó jẹ́ nǹkan tí wọ́n jọ ń pín ẹ̀gẹ́ láàrin ara wọn bẹ́ẹ̀ so uh, shareholders anything táwọn board of directors bá ṣe wọ́n ṣe on behalf of the shareholder ni so shareholder náà jẹ́ part and parcel nǹkan yẹn so àwọn company ta fẹ́ sọ ṣe ọmọ yáwó èlé ṣe èlé tí wọ́n bá tọ́jú owó sí báǹkì èlé tí báǹkì bá ń fi sí ṣe wọ́n máa ń gbà àwò yẹn kí ni tán produce àwò yẹn ṣe nǹkan haramu nàbí nǹkan halal <coughs> so gbogbo nǹkan ilá àwò tó bá ṣe pé nǹkan haramu ni wọ́n produce nǹkan haramu náà produce ẹnu kò lórí pé kí ni a lè ra shares ńlẹ̀ tó wá ṣe wípé nǹkan tí wọ́n produce nǹkan halal ni wọ́n produce bákanáà wọn a máa yá owó èlé wọn a dẹ̀ máa gbọ́ owó èlé so ẹnu kò lórí pé kí ni a lè ra shares ńlẹ̀ èyí tẹ́nu òkò lé lórí òun ni pé wọ́n produce nǹkan halal ṣùgbọ́n wọ́n máa ń yá owó èlé àbọ̀ máa ń gba owó èlé ṣùgbọ́n nǹkan haramu ni wọ́n produce sàwọn àfáà míì sọ wípé tí nǹkan yìí ò bá ju bí 30% lọ so wípé a lè ṣe kí ni a lè ra shares yẹn ṣùgbọ́n a máa yọ iye yẹn iye tó jẹ́ bí iye tó jẹ́ kí ni a máa yọ kúrò nínú profit wa ni a máa yọ kúrò nínú profit wa ni eléyìí àwọn èèyàn fi ń ti sọ́rọ̀ Sheikh Uthaymeen alayhi rahmatullah ṣùgbọ́n nǹkan tó tẹ́wọ̀n òun ni pé ọ̀rọ̀ wọn òun ni wípé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ẹni tí ó mọ̀ pé company kan company tó jẹ́ mọ̀tẹ́lítọ̀ ni that is mix eh, company that is company tó ń produce nǹkan halali but ó lọ yẹ owó èlé àbí nǹkan tó padà wá lọ mọ̀ so òun ni wọ́n sọ wípé tí ó yọ dédé nǹkan yẹn ń tó padà mọ̀ yẹn pé kó yọ kúrò níbi ìkíní ṣùgbọ́n tí ó tó ayẹ kó mọ̀ láti ìpìlẹ̀ pé kọ́ńtì yẹn kọ́ńtì tí ó ń yá owó èlé ni kó má ra shares wọn kó eléyìí ni ọ̀rọ̀ ṣékùn òtèmí tí ó nílẹ̀ however àwọn bọ́dì kan bẹ tí wọ́n pè ní àìrófì so àwọn lọ síbi ọ̀rọ̀ ó ṣe thirty percent yà sọ ṣùgbọ́n fic academy under muslim world league fic academy under organization of islamic uh, cooperation oic bákan náà uh, alajinatu daima uh, ní saudi wọ́n lọ síbi pé tí company tó bá ṣe pé ó ń gba rìbá ó tí ó bá ju one percent lọ so àgbọ̀rọ̀ ra shares wọn àgbọ̀rọ̀ ra shares wọn tí ò bá ju 1% wọn àgbọ̀rọ̀ ra shares wọn sọ̀rọ̀ ipé ká ra shares wọn káwá yọ dèdè tó jẹ́ rìbá kúrò mẹ́ àbí ká sọ́rákọ̀ pẹ̀lú bí àbí 30% jẹ́ àbí nǹkankan so wọ́n ní eléyìí kò ń ṣe nǹkan tí a sọ wípé ó bá mú otherwise ní gbogbo èèyàn tó wá fẹ́ torí bọ nǹkan haramu náà tó ṣe pé wọ́n ṣe nǹkan àápùn wọn níbi tí mẹ́ eh, fatuwa pé kan ṣe kíní kan ayọ kíní kúrò so wallahu alam èyí tí ó tẹ̀wọ̀n òun ni pé ká avoid it so most companies most companies ló wà guilty of rìbá wọ́n ayáwó rìbá wọ́n ayáwó èlé láti lè fi boost eh, ah, business wọn so ló fi jẹ́ pé ta bá ní ká lọ pẹ̀lú nǹkan civic academy under oic àbí under muslim world league tí wọ́n ń bẹ lórí ẹ̀ so o ní pé kò tọ́ láti ra shares nírú company bẹ́ẹ̀ wallahu a'lam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب